أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدوك فون atọrọ kẹrẹ àti gẹrẹ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àkí gbogbo ọkùnrin tí ń gbọ́ wa àtobìnrin wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu abẹ́lọ́hún tí ó ní kí jimá tèmi oṣù bí ẹ̀mí wa lẹ́yìn tí abẹ́lọ́hún pé kó jẹ́ káṣọ ọ̀pọ̀lọpọ̀ jimá láyé ní ìjẹ́jọ́ tó wá ní kí tọ̀sẹ̀ yóò tún ṣojú wa abẹ́lọ́hún náà kó má ṣàjẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jimá láyé kó jẹ́ àmọ́ ṣe wọ́n nínú islam àti imanu àti ihsan ọlá abọ́lọ́hún ti tó ọlá àjọ rẹ̀ ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam gbàtà bára sọ̀rọ̀ nípa rìbá àwọn aburú tí ń bẹ ń bẹ owó èlé aṣọ àwọn aburú tí ń bẹ ń bẹ nípasẹ̀ ẹ̀sìn ẹni tí ń jowó èlé ti ń lọ tójú rèé ó rí níwájú ọlọ́run àti aburú tí ń bẹ ń bẹ fún àwùjọ aburú tí ń bẹ ń fún ètò ìṣọ́wó náà ìlú nígbà tá a sọ níwọ̀nba bí ọlọ́run ti gbà wá láàyè mọ́ ni àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn wa ń fi ìbéèrè ránṣẹ́ wípé ó dá eléyìí ńkọ́ tó bá rí báyìí ńkọ́ bó ni ó ṣe tó rí báyìí nínú àwọn ìbéèrè náà ńlá wa ṣàbí mẹ́ta wípé ká fi kánà sáfẹ́fẹ́ ká fi ṣe àwọn ẹlòmíì náà láǹfààní kọ́kọ́já àwọn tí wọ́n béèrè nìkan torí àwọn ìbéèrè táwọn èèyàn béèrè pọ̀ àmọ́ àwọn èyí tí àwọn èèyàn béèrè repeatedly amú mẹ́ta nínú ẹ̀ wípé alákọ̀ọ́kọ́ ni pé kí ni ìyàtọ̀ nígbà tí ẹni á máa gba rìbá ẹni á máa gbowó èlé ẹ sì sọ pé kò dáa ká máa sanwó èlé ẹ lọ́lọ́run yóò bínú sẹ́ni tí ń bá ń san owó èlé àtẹni tí ń gbà ọ̀dà àwọn báǹkì tí wọ́n pera wọn ní Islamic àwọn financial institution tán pera wọn ní Islamic bó làwọn ṣe ń ọpẹ́rẹ́tì táwọn ò fi gbowó èlé bó wọ́n ṣe ń rí sálárì àwọn òṣìṣẹ́ wọn san àwọn building tí wọ́n ń lò ṣe owó charity ni wọ́n fi kọ́ ni àwọn shareholders sí wọn ṣé àwọn náà gẹ̀rẹ̀ ni àbí kí wọ́n ń gbà àwọn ejéèrè ni bó kí làṣírí tiwọn kí ni ìyàtọ̀ láàrin èyí tọ́lọ́run fẹ́ àti èyí tọ́lọ́run ọ̀fẹ́ kí ni alternative ìbéèrè kan lọ bẹ́ẹ̀ ìbéèrè kejì lọ ń pa pé kí ni òye Islam àtàwọn àfẹ́sìn nípa credit card nínú báǹkì káàdì tí báǹkì máa ń fún yàn tá a bá gba debit card tá a máa ń lò nídìí ATM ìran káàdì kan tó ń bẹ tán pè ní credit card kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn toróhùn náà gbèsè ni. bẹ́ẹ̀ ni tán n'i pè overdraft kí ni Islam rí sí òun náà àwa aṣa mẹ́tẹ̀ẹ̀ta yìí láti fi ṣe ìrántí Ọlọ́run fúnra wa lénìí àti ìrántí ẹ̀sìn ń pé ká fi dára wa lẹ́kọ̀ọ́ ká jọ gbé e yẹ̀wò básìkò bá ti gbà wá láàyè mọ kọ́lọ́run jẹ kọ́lọ́run fi wá ṣe kòńgẹ́ ẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ béèrè wọ́n béèrè pé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin èyí tí Islam faramọ́ nínú ètò ìṣọ́wó náà pé ká yáàyàn lówó àti Islam ọlọ́run sọ̀rọ̀ nínú alukur'an ó ní wàá máa ja'ala alaykum fid-dini min harajin ó ní tí n bá gbẹ́sìn kalẹ̀ pé ẹ ṣe báyìí àti ẹ má ṣe kì í ṣe pé mo fẹ́ yín fẹ́ wàhálà o kò sí wàhálà ń bi mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀rí nínú àṣà ọlọ́run nínú àṣà òfin ẹ̀sìn ní pé tó bá yẹ pé ọ̀nà kan tóóró ni gbogbo ẹ̀yin èèyàn rí tẹ̀ mọ́ gbà lọ bí àbùkátà yín ẹ̀sìn onídé kó dí ọ̀nà yẹn o ẹ lè rófin ìsìláàmù kan tó dí ọ̀nà kan tó kù lọ́wọ́ àwọn èèyàn láti débi tí wọ́n lọ ọ̀nà kan péré náà ni access road tẹ nítọ́já síbi tẹ́ ti bí àbùkátà yín kí islam wa dé kọ́ dí ọ̀nà yẹn islam yẹn ṣe ọlọ́run yẹn òfin bẹ́ẹ̀ kan tó ní mi ò fẹ́ yìí ajá sí pé ọ̀nà tó rẹ̀ wà tẹ́ lè gbà ẹ̀yin lẹ́wàá tètè gbé yẹ̀wò pé ń bo làwọn gbogbo òfin ẹ̀sìn pé ó tọ́ ṣe gbogbo ntọ́ bá ìpìlẹ̀ òfin ẹ̀sìn ni pé mo dá yín láti wá ṣe tó wù yín àyàfà àwọn nǹkan báyìí àwọn nǹkan tọ́lọ̀ ń bá ti ní ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe yẹn láàyò kúrò lórí ìfà tíyẹn bá sọ pé kò dáa kó o ṣe kinní kan òun ló béèrè pé kó mẹ́rin wá òun kọ́ ní òbí ọ pé kílẹ̀ ẹ̀rí tó ní ọmọ ṣe nítorí pé awáyé wá ṣe nǹkan ni <laughs> awáyé wá ṣe nǹkan ni làwọn àfọ̀nfíkì gbé kalẹ̀ ní káwọn ẹ̀dá á mọ̀ yàtọ̀ sí ní tó bá ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn òun ní àfikárẹ́rì ká tó dáwọ́lé àmọ́ tó bá ìjọ́rọ̀ ayé ọ̀rọ̀ gbèsè ayé ọmọ ènìyàn ṣe ń tó bá wọ̀n lópin ìgbà tẹ́sìn ọba ti sọ pé má ṣe é sọ ẹni tó bá ní stop má ṣe ń tó ń ṣe yẹn ló béèrè pé evidence ẹ̀dà àwọn kọ́ ni ó béèrè evidence tó tó ní ẹ̀rí jẹ́mi ìṣó tó ní ó ṣe àwọn nǹkan tọ́lọ̀ bá ti ní má ṣe má ṣe má ṣe má ṣe á sí pé a dájú kọ àwọn ibòmíì ti ṣe ṣe ṣe wà ẹ̀hẹ́n nígbà tọ́lọ̀ ní àmọ́ jẹ rìbá mọ́ kí wàá ní alternative alternative wọ̀nyí làwọn tó ń pera wọn ní islamic institutions islamic banks islamic financial institutions làwọn ṣàjọ kí ṣe bọ́lọ̀ ń ṣàlàyé ṣe léyìí ṣe bí léyìí ṣàtọ̀ ẹ já àbùkátà ara ara wa láàárín àwọn wọ̀nyí tí ọlọ́run la lè ṣe yìí. ìpìlẹ̀ má jẹ rìbá láti mọ tá a fẹ́ avoid gangan káfílẹ̀ mọ solution ìpìlẹ̀ má jẹ rìbá náà ni pé algonmu bilgurun

but risk tí máa justify income kan ní take yẹn o le wà lábẹ́ AC kó máa fi gita yín kó o kó o fẹ́ nìkan kó wọ́n wà lábẹ́ òrùn kó máa ṣe wàhálà kó ṣe gbogbo wàhálà tó yẹ kọ́mọlúàbí ó ṣe nídìí business kọ́lọ́n wá gbé kádàrá dé ọba tí ń darí profit ò darí profit wá sọ́dọ̀ rẹ̀ kò rí customer ó polówó ṣe gbogbo tó ń dán necessary tó ní business yẹ kó ṣe kọ̀ wá rówó ìwọ kan wá dé òpera rẹ̀ ń báǹkì ó wá ń sọ fún pé o gbọ́dọ̀ wá dáwó mi padà ọ̀gbọ́dọ̀ dá kèé sojú owó nìkan kódò tún gbọ́dọ̀ délé padà ó ti ṣàbòsí fún ó ti ṣàbòsí fún ó ti ṣàbòsí àbòsí yẹn ni Islam fi sọ pé ẹ má débi interest ń pé alharaju bi dọ̀mán òfin ni principle ni nínú fíkì Islam pé alharaju bi dọ̀mán òdìndí principle ńláńlá ni pé algunmu bil gurm tura nabi ni naha nabi sallallahu alayhi wa sallam an ribhi ma lam yudman èrè tó ṣe wàhálà jẹ ẹ anabi anabi kọ fún wa ká máa jẹrú èrè bẹ́ẹ̀ nípasẹ̀ bísínẹ́sì kó kówó léèyàn lọ́wọ́ kó ní ọgbọ́dọ̀ mélòó wá ọ̀fẹ́ dùn kankan o ti ṣàbòsí fún un na, náà wàá gbọ́dọ̀ ṣàbòsí fún wọn náà bó lòun ó ṣe ṣàbòsí fún wọn ní pé kóró yìí pé bísínẹ́sì kan bẹ tóun fẹ́ ṣe àbí business tóun ṣe yìí òun gbẹ́kọ̀ àwọn customer kan ń bọ̀ ọjà wàá ra ọjà bóyá government ń bọ̀ wá wọ́n ń wẹ́ni tí ó supply wọn nìkan tó bá padà yá ọ̀rẹ́ rẹ̀ ní minister of finance àbí whatever minister tí ọba bá fẹ́ execute project government o ti wá mọ̀ ní ìdí ẹni tí ó supply nǹkan báyìí lọ́wọ́ sáré wá owó ó ya owó lọ́wọ́ báǹkì ra àwọn nǹkan yẹn ìgbà tí ta fún sí bóyá káṣe lápèjúwe pé bóyá ó one million one million di ten million mọ́ lọ́wọ́ owó tí báǹkì yá one million ó dirú ó digba mọ́ lọ́wọ́ ó di ten million mò ń ṣàlàyé lédè tó fúyẹ́ táwọn èèyàn fi gbọ́ yé nínú ten million yẹn iye tí báǹkì ní e, èlé tèmi ó béèrè fún èlé tèmi ó gbà òun ni kò bá ń dá one point two million padà mo yá ọ ní one million sì bá ń fi two hundred thousand lé ńjọ́ tó bá fẹ́ dá padà owó èlé mi nu one point two ó wá ṣe bísínẹ́sì yìí ó pa ten million naira nínú ten million naira ẹni tó lówó gangan tí ń jẹ́ báǹkì two hundred thousand péré ni wọ́n fẹ́ fún un ẹni tí ò wá jẹ́ expo nǹkan ló lówó òun máa wá jẹ bóyá nine point eh, eight million ṣé rí i kó ti ṣe báǹkì lábòsí báǹkì yàn jẹ́ ńjọ́ tí ó jèrè òun náà yan báǹkì jẹ́ ńjọ́ tó jèrè kọjá èyí tó rò ṣe ti rí i pé sísítẹ́ẹ̀mù yẹn ò balance ńlọ́lọ́run fi ń sọ nígbà tó ní ẹ má jẹ rìbá ó ní látẹ́dìlì mùnà reason tí mo fi ní ẹ má jẹ rìbá ni kíkẹ́ ẹ má bàa ṣàbòsí fẹ́ lómi wàlá túsílà mùnà kẹ́lómi náà má bàa ṣàbòsí fún ẹ̀yin náà nígbà tá a bá deposit owó sí báǹkì tí báǹkì bá ń fún wa lówó tásẹ̀rẹ̀ kan tó ń pè ní interest Business tán láwọn fowó wa ṣe káti ẹ̀ gbójú bí nature bísínẹ́sì tán máa ń ṣe torí wọn ní bísínẹ́sì míì tán ṣe tó tayọ kan yáàyàn lówó bẹ̀tí káti àsùn kí wọ́n ṣàn ṣe bísínẹ́sì kan eye tẹ́ ẹ fún wa níbi bísínẹ́sì tẹ́lẹ̀ ṣe ṣe iye tá a tọ́ sí náà nìyẹn ṣá àmọ́ wọ́n fún wa ń fún pé iye tá a ṣá agree pẹ̀lú yín nù iye tá a pa ọ̀kàn yín tí wọn náà bá fọmọ sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀tì ọlọ́run kọ́kàn fẹ́ yé ìkan jíṣẹ́ fún ọ nkowó delivery ni tó dẹ̀ jẹ́ sí pé owó tó pa jù bẹ́ẹ̀ lọ gan-an yóò wọ̀n kẹjọ pín nínú iye tó pa bẹ́ẹ̀ ní tí ọ̀bá rèrè mú wálé náà ó yẹ kẹjọ bí ẹ lọ́ọ̀sì náà ni so equity system yẹn equitable financial system ni Islam ń try láti gbé wá fún wa gẹ́gẹ́ bí solution ló fi fàájọ ẹ́sì pé gbogbo ẹni tó bá mọ̀ nípa business tó bá fẹ́ nígbà tó bá fẹ́ raise owó nígbà táwa ń lè wọ́n mọ̀ kọ́ wa lọ́ndà eh, capital budgeting gbà ó lọ ẹ̀ka issue shares IPO nígbà wo ni ó yẹ ká issue shares ká issue bond kọkàn yáwó ìgbà wo ló yẹ kó pé ìtumọ̀ shares ni pé kó kàn pè yẹn kúnra pé ẹja àjọ dòwò pọ̀ bísínẹ́sì mi yìí kó má jẹ́ mi nìkan mo fẹ́ kó fẹ́ jújù báyìí lọ kò dẹ̀ sówó ẹ̀yin tẹ́ ẹ tún lówó ẹ̀yin náà mọ̀ bọ̀ wá ẹ wá já pawọ́pọ̀ kájọ máa ṣe bísínẹ́sì yìí njọ́ tèrè bá dé àjọ jẹ njọ́ tí bá dé àjọ pin nǹkan pè ní shares ni oríṣiríṣi ìran shares ló common shares wà preference shares wà redeemable shares wà non redeemable shares wà perpetuity wà gbogbo ẹ̀ pàápàá ní islam ní Allahu Akbar ní islam lópinion rẹ̀ lélẹ́rí èwo ló tọ́ ń bẹ̀ èwo ni ọ̀tọ́ ń bẹ̀ convertible shares wà. ìgbà wo ló yẹ ká yáwó gbogbo ẹni tó bá mọ bísíǹsì ṣe tó bá yẹ sí pé bísíǹsì tó fẹ́ dáwọ́ lé yìí dá lójú gan pé kíní yóò mú ìyá láyà èrè wá fún mi kọ̀dẹ̀ fẹ́ báyàn pín nínú èrè yẹn irú àpèjúwe tí wọ́n mú wálẹ̀ kan pẹ́ nìkan fẹ́ supply gọ́ọ̀mẹ̀ntì tó dẹ̀ ti dá lójú tó dẹ̀ mọ̀ pé eye tó ń rí ń bẹ̀ kọjá wàsá yóò pè rẹ̀ kó yáwó ju kó lóun fẹ́ iṣu ṣe é sí lọ kó pè yàn kúnra pé ẹja jọ dòwò pọ̀ lọ torí àwọn kẹtọ́ ń bá pè yàn kúnra àwọn jọ pín nínú profit yẹn ni àmọ́ wọn kẹtọ́ ń bá yáwó lọ́wọ́ báǹkì àbọ̀hún iṣu bọ́ǹdì tó bá yẹn spóhùn yáwó ni ó ti léye táwọn àgírí lélẹ́ fixed rate ní báǹkì olóhùn ó gbà gẹ́gẹ́ bí owó èlé eh, owó tasẹ́rẹ́ yẹn lòun ó fún báǹkì ń tiẹ̀ òun mọ̀ pé tóun ó rí jù bẹ́ẹ̀ lọ ó ti ṣàbòsí fẹ́ni tó lówó so nítorí kọ́ má bàa rí bẹ́ẹ̀ ni Islam fi gbé ètò tí ó balance wá níjọ́tọ̀ báyìí kí ọlọ́sì ẹni tó lówó bọ̀ understand ni pé àwọn jọ àwọn jọ ṣe ẹ ni níjọ́tọ̀ bá rèrè jẹ ẹjọ gbọ́ra yín pé ẹjọ ṣe èrè ni partnership system musharaka àti mọ̀dọ́rábà èyí tí ó solution rẹ̀ nìyẹn ìyẹn làwọn Islamic banking ńlá wọn fẹ́ gbìyànjú àti máa practice ṣé wọ́n practice ẹ̀yìn reality odindi story nìyẹn àmọ́ theory yìí ń tẹ́ ń pè ní Islamic banking là ń ṣàlàyé yẹn ibi táwọn náà ti ń rere tí wọ́n tán fi ń sanwó sálárì gẹ́gẹ́ bí ìbéèrè ẹni tó béèrè ìbéèrè nìyẹn owó lè yọjú èrè lè yọjú ó lè má yọjú bó náà ṣe manage liquidity risk wọn ó ti ń di story ní gbogbo àwọn ilé wọ̀nyẹn náà nínú àdánwò tí ń bẹ nínú sísítẹ́ẹ̀mù rìbá tá a máa address láti fi máa mọ alternative rẹ̀ ni pé opportunity kò ní yọjú fẹ́ni tí ó bá lówó lọ́wọ́ nítorí pé sísítẹ́ẹ̀mù yẹn ó fẹ́ yá ẹni tó lówó lọ́wọ́ náà la fẹ́ máa yá lówó ẹni tí ò lówó tálíkà bíi tèmi ò ní àpòròchì báǹkì pé mo nídìí kẹ́ yá mi ní owó kí n kàn sọ pé mo nídìí hundred million naira mo fẹ́ yá fún bísínẹ́sì kan mo ń ronú bísínẹ́sì kan ó dẹ̀ máa wà òkè gan kí n wá gbé gbogbo proposal kí n kí n ṣe gbogbo study mi gbé lé wọn lọ wọn ò ní dá mi lóhùn torí wọ́n béèrè pé ó ń dúró dáa guarantee dáa collateral dáa wọ́n béèrè rahnu wọ́n béèrè ntí màá fi dúró lóbi fàáṣẹ́ sí pé ẹni tó ti lówó náà ló tún lè rówó yá lọ́wọ́ báǹkì ẹ̀gbọ́n mi ẹni tó ti lówó already tó ti lówó gidigidi òun náà ló ní tán pè ní credit worthiness òun ló wọ̀tì láti yá lówó ní báǹkì ọmọ ẹ̀dùn káwọn yá lówó kódà bí ọ̀wá bá wọn a máa tún lọ fowó bẹ̀ wọ́n lé pé ẹjọ́ ẹ wá yáwó lọ́wọ́ wa tí wọ́n mọ̀ pé ó ní cash flow tó lè sanwó wọ́n máa wo wọ́n máa wo company tí mo dálẹ̀ bóòlù ń ṣe ń produce owó sí turnover wọ́n wo cash flow wọ́n wo rúdú ẹ̀ wọ́n bá ti rí i pé ẹ eh, pé pé mo lè rówó àwọn san wọ́n fún mi lápúrúfà wọ́n yà mí lówó sábà tí rí i pé olùsí lélẹ́yìí kò ní rówó àwọn san bọ̀rọ̀ wọn àní yà mí lówó bísíǹsì tí mo gbé wá tí ń ṣe ọ̀bá àdá so sísítẹ́ẹ̀mù rìbá dúró lérí pé ta ni ó rówó san ta ni ò ní rówó san ẹni tó bá fẹ́ rówó san ni wọ́n yà lówó ọ̀fà akọ ẹsipẹ́ni tó ti lówó náà ni ó máa ní sí ẹni tí ò tí ì ní kò ní ní àdúrà tá a máa ṣe tá a máa dá wákàtí ẹni tó ti ní àní sí àwọn tá ní ń bọ̀ wá ní banking system ò ní ó jẹ́ ọgbà nítorí pé ẹni tó ti ní ó máa ní sí ẹni tí ò tí ì ní ò ní bọ̀ wá ní torí kò ní rówó yá tí ó fi ṣe bísínẹ́sì tiẹ̀ torí wọ́n ti rò pé kò ní rówó àwọn san bísínẹ́sì yẹn ò bá kò bá tún ẹkọ́nọ́mì ṣe bóyá ní tálẹ́ǹtì kan tó fẹ́ fi produce kìíní kan tẹkinọ́lọ́jì tuntun kan àbí wọn à ní mọ̀ wàhálà rẹ̀ wọn à ní ẹ̀ nítorí kò dá wọn lójú ṣé yóò profitability rẹ̀ ò dá wọn lójú ẹni tó ti lówó tó ti lẹ́fọ̀lẹ́kà tó ní tó lè fi dúró onílé tó pọ̀ jantirẹrẹ tí wọ́n lè sáré tà tí ọba tiẹ̀ rówó san ni wọ́n fẹ́ yá lówó àdánwò tí ń bẹ ń bi sísítẹ́mù rìbá nìyẹn bẹ́ẹ̀ wá ní tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn SME àwọn small businesses eh, small enterprises tí ò tí ì tóbi tí wọ́n bá ti ní access sí à ń yáwó à ń gbowó kẹ́ẹ́kí báǹkì máa ràn wọ́n lọ́wọ́ yóò máa bí unemployment nígbà tí ó ti jẹ́ pé àwọn business tó tóbi lè yá lówó àwọn bísínẹ́sì kéékèèké àwọn èèyàn kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìde emerging emerging businesses ẹ̀ fẹ́ yá wọn lówó àáfà káwọn tó ti ní ọmọ ní sí àwọn tí ò tí ì ní and create unemployment ní level wọn bí ṣe máa fi gáàpù sáàárín àwọn tó ti ní àtàwọn tí ò ní nìyẹn. ìyí solution Islam náà ló create employment ní pé ẹ ló mú dọ́rábà ẹ ló mú ìyẹn ni pé èyí tẹ́ fi máa focus lérí credit worthiness ẹ focus lórí profitability business ẹni tó fẹ́ yáwó tó fẹ́ wá gbowó èyí tẹ́ fi yá lówó ẹ business ẹ̀ yẹ̀wò tẹ́ bá rí kí idea yìí dá gan ah business yìí dá gan tán bá market ẹ̀ yóò ṣe dáadáa gan ẹ invest lé lérí ẹjọ́ pín èrè yóò pe ẹ̀yin náà tí profit bá wọlé inú tòun náà dùn ẹ employ òun náà business tiẹ̀ náà ń tóbi sí nìyẹn so yìí ti sọ alternative ti Islam mú wa ó create employment èyí tá à ń lò ní create unemployment ẹni tó ti ní nìkan ló lè ló lè yáwó ló ní access central bank ní wọ́n ṣẹ̀ mọ́ fọ́ọ̀sì interest rate tí wọ́n fi mọ́ yá àwọn SME ẹni pé system tá à ń lò nìyẹn central bank ní wọ́n ṣẹ̀ mọ́ fọ́ọ̀sì bank tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ tẹ́ ẹ lo free market system SME ò ní rówó yá lọ́dọ̀ báńkì torí pé kò sí báńkì tí wọ́n fẹ́ take adúrú risk yẹn credit worthiness wọn kì í pass exam test credit worthiness ẹni tó bá lè dáwó padà ní báńkì olóhùn fẹ́ yá lówó òun ọ̀fẹ́ lùsì owó tòun so ẹ má fẹ́ kan já lò ẹ má fẹ́ kan já gbé lérí gbèsè mọ́ ẹ já mọ́ gbé lérí investment solution Islam nìyẹn ń pé instead of kẹ́ mọ́ lónù owó kẹ́ mọ́ fi gbèlé ẹ já mọ́ invest kájọ mọ́ pín èrè kádẹ́jọ mọ́ pín nǹkan pè ní loss nínú tí wọ́n gbé solu nínú tí wọ́n gbé alternative tó jẹ́ Islamic tí wọ́n gbé lé lérí òun ní kí ó dáa dẹ́nẹ́kọ́tì ẹ̀ ní ká ṣe investment ọ̀dà àkànlé ṣé ẹni tó àpòròchì wa gẹ́gẹ́ bí báǹkì ń pọ̀ ń fẹ́ wá òun nídìí bùkátà àbó òun nídìí owó nǹkan kan ló ti torí ẹ̀ nídìí owó báǹkì ó wá sọ pé ó dá dúdú ìgbà tó o bá ti dé à á béèrè lọ́wọ́ rẹ pé kí lo fẹ́ fowó ṣe ó ní mo fẹ́ ra mọ́tò ni mọ́tò tí ń lò ti bàjẹ́ àbó ti gbé mo tún fẹ́ ra tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ déta àwọn wà nítorí èyí tá a fi yá olówó tá ni ọmọ sìn lé pé owó mọ́tò ni máa sìn lé fún wa ọlọ́wọ́n ọ̀fẹ́lẹ́yìn hàn àwọn lọ́ọ́ ra mọ́tò yẹn lọ́jà èló mọ́tò jẹ́ àwọn lọ́ọ́ ra lọ́jà tabara tá a wà á tà fún a wà á fi májìn tiwa kùn ibi táwọn ti jèrè nìyẹn ìyẹn tí gbogbo ọlọ́jà ń ṣe nú ọjà lójoojúmọ́ náà nìyẹn à ń ta wọ́n ra lọ́dọ̀ ẹnìkan wọ́n sì ń ta fún ẹlòmíì àwọn lọ́ọ́ ra lọ́dọ̀ vendor tí ń ta mọ́tò àádẹ́ ta fún wọn ní pẹ̀lú profit tá a fẹ́ ibi táwọn tán pera wọn ní Islamic Bank ti ń rí profit tiwọn nìyẹn ìyẹn náà ń pè ní mọ̀rọ̀ ọba ha abẹ́nìkan tó ní bùkátà sílé ó fẹ́ kọ́lé kò sì sówó tí ó fi kọ́lé àwọn kò àwòyìn kọ́mọ rẹ̀ sálárì rẹ̀ sọ́mọ rówó wa san tá a bá ti wá wò yẹn làwa lọ kọ́ ilé yẹn àwọ̀ kọ́ àmọ́ wá rẹ́ǹtì ẹ̀ fún kí mọ̀ wá rẹ́ǹtì ilé lọ́wọ́ wa àwa la àwa la take responsibility ilé major maintenance àwa la ní insurance ilé àwa báǹkì ni ó ṣe gbogbo ẹ̀ tá a bá ti wá ṣe tán á nìkan máa san owó rẹ́ǹtì owó rẹ́ǹtì ló máa san fún wa títí di bóyá twenty years ni maturity time àbí táàmù tí o ṣáfẹ́ fi gbé financing rẹ̀ lẹ́yìn tásìkò bá pé a ti mọ̀ pé ojú owó wa àtẹ̀rẹ̀ wa ti pé a wà tálí náà fún ọ a wà yàn dálé fún ọ pé ó di tiẹ̀ látẹ̀mí lọ so a ní rí dítẹ́lì sọ lérí bó wọ́n ṣe ń ṣe gangan àmọ́ àwọn ususu àti foundation tí wọ́n gbé lé lérí làákàn ṣàlàyé fẹ́ni tí máa ń rú lójú pé bó làwọn ṣe wá ń rèrè tiwọn wọ́n ń rí látara ń tọ́lọ̀ ń faramọ́ náà ni tíọ́rì gbogbo tí ń sọ yóò practice yàtọ̀ ó lè jẹ́ wọ́nrawọ́nra ní islamic bank mi ń dánwò tí wọ́n láwọn ṣe islam àmọ́ theory ni n ti ń ṣàlàyé n tí wọ́n sọ fún wa ń pa àwọn fẹ́ ṣe tí wọ́n kọ sínú ìwé ń pa àwọn fẹ́ mọ achieve ńlá wa ń ṣàlàyé yìí. so ló fi fà á tó yẹ sí pé system yìí òun focus lórí n tán pè ní asset risk màá kọ́lé fún ọ èmi ni màá máa bí ẹ asset nítorí tí ilé bá wó èmi bá èmi tí mo jẹ́ báǹkì mo ní èmi ni mo ní pírọ́blẹ́mù èmi máa gba insurance èmi ní mo ṣe náwó léyìí major maintenance èmi ní mo ṣe ẹ̀hẹ́n ó focus lórí asset risk ju credit risk lọ ìyẹn ni substitution àbí kí n sọ pé alternative tí Islam mú wá fún ètò rìbá ẹ já máa lọ bí ìbéèrè kejì àbí kí n tó lọ bí ìbéèrè kejì nínú point tó yẹ kí n yẹn ni pé nínú tí Islamic financial institution máa consider kí wọ́n tó invest lẹ́rìí nǹkan ni pé bísínẹ́sì tí wọ́n kọ́sítọ́mà gbé wá yìí njó tiẹ̀ bá ṣẹ̀rí ọlọ́run mọ́ òdìndí tún lé léyìn náà tẹ́síkẹ́ báǹkì rìbá wọn ní láéláé wọlé yìí hàn kọ̀ọ̀kan tó bá ṣẹ̀rí àmúṣọ òòrò wà wọn san kò jù bẹ́ẹ̀ lọ ṣèjọba ìlú ọ̀dẹ̀ tako bísínẹ́sì tó fẹ́ ṣe yìí kò jù bẹ́ẹ̀ lọ compliance Islamic Bank ó ìpèsọba iléeṣẹ́ tí ń ṣọtí lápèjúwe ọtí làwọn produce ọtí ni wọ́n produce wọ́n dẹ̀ lówó lọ́wọ́ gan bísínẹ́sì wọn tóbi gan wọ́n á fẹ́ẹ́ wọ́n fẹ́ tèkì financing lọ́wọ́ báǹkì tó jẹ́ ìsìláàmù tóun gba rìbá wọ́n á fẹ́ agree kódà bí wọ́n bá gba rìbá lọ́wọ́ ẹ̀ tóun ti bẹ́ẹ̀ wọ́n ní finance ẹ̀ nítorí pé ti ń ṣe business ti ń ṣe kò bá tọ́lọ́run mu bẹ́ẹ̀ ni iléeṣẹ́ tẹ́tẹ́ tó fẹ́ wá gbowó wọ́n ní yá lówó tó bá jẹ́ yíyá wọ́n ní finance ẹ̀ tó bá jẹ́ investment gbogbo ọ̀nà tó bá ṣàfẹ́ gbà wá tó jẹ́ ti islamic tó bá ti islam mu wọn à ní rìlíìsì ẹ̀ wọn à ní ràn lọ́wọ́ nítorí pé wọ́n mọ̀ ìpín táwọn bá ràn lọ́wọ́ àwọn ràn ìbàjẹ́ lọ́wọ́ ọlọ́run takoru bẹ́ẹ̀ àwọn tí àwọn bísínẹ́sì báǹkì tó ní ṣèbí bá báǹkì ta kó fún náà ẹ tán fún wa ní interest ṣe báwọn náà ń fowó wa ṣe bísínẹ́sì ni bẹ́ẹ̀ ni irú bísínẹ́sì wo náà ń fowó rẹ ṣe lẹ́yìn pé wọ́n fi ń yáwọn èèyàn lówó èlé àwọn tó ń yá yẹn náà àwọn company tó ń yá irú bísínẹ́sì wo náà ń ṣe ṣé eh, eh, company ti ń produce ọtí ni àbí eh, company ti ń ta tẹ́tẹ́ àbí company ti ń ṣe tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ọ̀mọ̀ àbí company ti ń ti ń produce ẹlẹ́dẹ̀ ti ń ọ̀mọ̀ kó dẹ́ kan wọ́n torí pé ìyẹn ọ̀kan ẹ̀sìn tiwọn kò sẹ́sìn ní agbọ́nrin yẹn so àwọn kinní wọ̀nyí ni èyí tó bá pe rẹ̀ ní islamic máa consider kó tó sọ pé òun fẹ́ finance customer ìbéèrè kejì nípa credit card òun ni káàdì tá a gbà ní báǹkì pé lẹ́yìn owó tí mo save sínú báǹkì tí mo yá yín tí mò ń pè ní savings mi yìí mo tún lè ní bùkátà sí owó tó jù bẹ́ẹ̀ lọ kò dẹ̀ ní bójúmu kí n máa fira mi kí n máa fọmọlúàbí ara mi sánlẹ̀ káàkiri kí n máa wẹ́ni tí ó yá mi lówó ẹlòmíì ìlú tán gbé kò easy fún wọn láti kàn sáré yáwó lọ́wọ́ níbọ̀ ó tiẹ̀ tó lọ́pọ̀lọpọ̀ western countries ẹ níbọ̀ rẹ ti ń gbélé lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ lè má jọ lọ́rọ̀ fọdún márùn fọdún mẹ́wàá ẹ lè má dára yín mọ̀ tẹ́dẹ̀jọ́ mọ́ ẹ gbé nítorí individualism tí ó ń rìn níbẹ̀ kálukú ń dá yí ẹ̀ ṣe ni so yóò wá jó nira ń jọ́ tó bá nídìí owó kò sí pé ìyá alágbájá ẹ̀yà mi lówó ń bẹ̀ yẹn bó ti wà lọ́dọ̀ wa nàìjíríà tọrọ rùn ẹ bàbá alágbájá ẹ̀dá kan ta ẹ̀yà mi ní kinní kan kò sí bó ló ṣe ẹ bá jẹ́ pé wọ́n mọ life àwọn èèyàn máa depend lórí bíi credit card lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn credit card ní pé owó kékeré mo fẹ́ kí báǹkì ó yá mi owó yẹn mo lè ní bùkátà sí mo lè má ní bùkátà sí amẹ́kan mọ́ kalẹ̀ pé ó ṣeé ṣe kí n ní bùkátà sówó yẹn ó ṣeé ṣe kí n ná sálárì mi ti ń bẹ lákàntì mi tán kí n dẹ̀ ní tí mo tún fẹ́ rà yìí tí mi máa wọ ẹni tí ó yà mí lówó káàkiri tí ì ní rí ẹ bá ń fi límìtì kan sínú àkáǹtì mi owó kékeré kan tí màá máa rí san àwọn náà wá agree pé owó yà á ní gbàrìbá lé lérí bẹ́ẹ̀ ni báǹkì tí máa gbàrìbá wọ́n máa fún yàn ní credit card tí wọ́n ní owó yìí tó o bá tètè rí san before kóṣù kan tó pé àní gbàrìbá lé lérí toróyìn ò pọ̀ so wọn wọn kà á sí lọ́ọ̀sì lọ títí gba credit card wa máa yọ owó máa ná kọjá iye tó ní lọ́wọ́ wa àmọ́ make sure pé òórò owó yẹn san kóṣù kan tó pé tóṣù kan ò bá pé ìrìbò bẹ̀rẹ̀ sí ni máa gùn interest ó bẹ̀rẹ̀ sí ni máa gùn owó èlé tí ọmọ gùn látìgbà náà wọ́n kọ sínú dọ́kúmẹ́ǹtì tí wàá sáìnì àwọn èèyàn béèrè ìpèsè yẹn tọ́ nítorí pé mi ìsáni tí n bá ti màmá dájú kí màá sanwó wọn kásìkò yẹn tó tó so mi ò ní san rìbá tó bá ti dá mi lójú kémi ò ní san rìbá bẹ́ẹ̀ ẹ̀hẹ́ kí lóye tí mi ò tún lè sáìn irú ẹ̀ ṣé haram tún lé lẹ́yìn náà wọ́n ń pe àkójọ kan ní mọ́ṣúmọ́ àfikìlì ìsìlámi níbẹ̀ làwọn àfa àgbà lágbàáyé tí wọ́n mọ ìdájọ́ ẹ̀sìn jù àwọn tí wọ́n qualify jù lágbàáyé àwọn mufti mufti káàkiri àtàwọn tó specialize ní ìlànà ṣẹ̀ríyàn àti fíkìw àkójọ yẹn máa kó wọn jọ wọ́n máa dìbẹ́ẹ̀tì gbogbo àwọn issues tó bá ti jẹ́ contemporary issues báyìí èyí tó lọ nípa nílànà medical èyí tó lọ nílànà financing èyí tó gbogbo lànà pátápátá ni wọ́n máa discuss wọ́n discuss eléyìí wọ́n gbé yẹ̀wò resolution wọn lérí rẹ̀ ni pé kò bá ṣe rí ọlọ́run kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé kódà bọ́ bá tiẹ̀ màmá dájú pé àá sálárì mi á sọ̀kalẹ̀ sákàǹtì mi before kóṣù kan tó pé so owó tí mò ń yá yìí màá definitely rí san tó dá olójú bẹ́ẹ̀ n kò ní sèlé tó yẹ kó owó tó yá náà lọ́wọ́ wọn náà lọ dá padà tòun ti bẹ́ẹ̀ náà ọ̀ ń sáìnì lérí dọ́kúmẹ́ǹtì tí ń sọ pé possibility wà kọ́ ọ máa sèlé tó o bá ti rówó yìí san lásìkò wàá padà máa sèlé ilé mọ̀ gbọ́n n kò tiẹ̀ sáìnì lérí ntọ́lọ́wọ́n ọ̀fẹ́ yẹn náà ó dín di èèwọ̀ ni àmọ́ ara àwọn fíkìú kan tí wọ́n sọ fún wa pé ọ̀sàbùrú tí Bukata tó bá lágbára bá ti yàn dédé ẹ̀ alhaja bùkátà alẹ́tì tùnà zalumanzila ta dọ̀rúra èyí tí ó ṣe gbé sí lẹ́vù làlúrí pé kò sọ́nà tó fẹ́ fi exist láì ṣe kínní yìí tó dẹ̀ màmá dájú pé ò ní san èlé yẹn ọkàn sáìnì lásán ni ọmọ yìí pé táìmù tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní gun owó rẹ kò ní tó ó dá ọ lójú pé wàá rówó wọn san definitely wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ tí bùkátà bá tì ọ́ ò lè gbà á àmọ́ tí bùkátà ọba tì ọ́ ní bùkátà tó síríọ́sì gan mọ́ dédé ẹ̀ níta ń pè ní bùkátà hájà òun ní pé tó bá mọ́tò nísìn sórí ẹ́ńjìnì nínú mọ́tò dọ̀rúrà ni mọ́tò yẹn ò lè ṣiṣẹ́ tẹ́ńjìnì ọba sínú ẹ̀ dọ̀rúrí lélẹ́yìn nínú gbèsè ayé mọ́tò àmọ́ ac nínú mọ́tò nírú gulf country àwọn àwọn gulf countries tí òórùn bẹ́ẹ̀ máa lágbára tí máa wọ fifty degree kó wà nínú mọ́tò nírú ìlú bẹ́ẹ̀ láì ní ac disaster ńláńlá ni àmọ́ tí wọ́n ní kí mọ́tò wọn ṣiṣẹ́ so kìí ṣe dọ̀rúrà hájà ni àmọ́ hájà yẹn lágbára gan wọ́n nírú necessity tóun náà bá lágbára bẹ́ẹ̀ tó bá kàn ní gbèsè ayé rẹ̀ tó ń kí ah tí n bá sáìnì kìíní kí n gba credit card yìí yóò máa yẹ gan wá fún mi nínú gbèsè ayé mi wọ́n ní tó bá ti ń tì ọ́ bẹ́ẹ̀ wọn lò lè ṣe tó bá ti dá ọ lójú pé wàá rówó yẹn san tó ní sìnlé àmọ́ tó bá mọ̀ kí possibility pé owó tó ń retí nbìkan lè má wọlé tó bá wà má gba credit card èèwọ̀ ni ìyẹn ni ìdájọ́ àwọn fóònù mímọ̀ nípa credit card irú ẹ̀ náà ni ìdájọ́ wọn nípa overdraft torí nítorí pé ní overdraft concept kan náà ni pẹ̀lú credit card pé ó ṣeé ṣe kí n wá withdraw kọjá iye tí mo ní lọ́dọ̀ yín báńkì ẹ bá mi fi iye kan kalẹ̀ so báńkì máa commit iye yẹn nínú ìwé wọn àwa off balance sheet ń pé wọ́n ti committed fund ni wọ́n máa perú ẹ̀ pé owó yìí ó ṣeé ṣe kẹ́nìkan wá gbà láìpẹ́ yìí so wọ́n ní rán owó yẹn níṣẹ́ míì wípé wọ́n tiẹ̀ kọ́mìtì owó yẹn wọ́n tún máa gba owó lérí ẹ̀ wọ́n pè ní commitment fee rìbá ni. ìwọ tó bá ti mọ̀ pé dọ́kúmẹ̀ntì tí wọ́n fún ọ kò sírú fee bẹ́ẹ̀ níbẹ̀ torí àwọn overdraft mi ń bẹ tí kò ní ní commitment fee nínú tí wọ́n máa fún retail customers individual and personal financing ìyẹn wọ́n ní ìdájọ́ kan náà ló wà fún àti credit card tó bá mọ̀ ipò dá ọ lójú pé wàá rí san tí bùkátà tó wá wà tí bùkátà yẹn lágbára gan wọn lò lè gbàrú ẹ̀ àwọn afa kan ní àti bùkátà àti bùkátà ò tiẹ̀ gbọ́dọ̀ gbà á àmọ́ tó bá jẹ́ sí pé ó ka terms and conditions tí báǹkì gbé lé tó sáìnì ẹ̀ bíi commitment fee níbi àbí fee kan tán ní san nípa àwọn tí bọ́ kọ̀mìtì owó yà wọn ò níṣẹ́ mi nítorí possible kò nídìí ẹ̀ wọn lọ gbọ́dọ̀ sáìnì ẹ̀ rìbá yan ìdájọ́ overdraft ni àwọn nǹkan wọ̀nyí la ní lẹ́nì aláwọ̀kọ́ tá a sọ ó ní ìyàtọ̀ tí ń bẹ láàrin bó ni Islamic bank ti ń operate àti ìtì ṣe Islamic benefit wo kí ni prospect yìí islamic banking theory lásán la ṣàlàyé ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n ti pè eh, ọ̀rọ̀ nípa credit card ẹlẹ́ẹ̀kẹta ta discuss òun ni ọ̀rọ̀ nípa eh, overdraft èyí tá a gbọ́ yìí náà kọ́lọ́n fi ṣe wá láǹfààní kó jó wúlò fẹ́mi tí mo sọ láyé àtàlùkìyàmọ̀ kó wúlò fẹ́yìn tí ẹ̀ ń dọ́ náà láyé àtàlùkìyàmọ̀ ọlọ́run má sọ wá kúrò níbi aburú rìbá sọ wá kúrò níbi ká máa jẹ rìbá sọ wá kúrò níbi ká máa gba rìbá ọlọ́run èrè tó tóbi tó tóbi tó tóbi nínú òwò tí gbogbo wa ń ṣe ọlọ́run fi rọ́pò gbogbo owó gbèsè owó èlé tá à ń san àwọn èèyàn pọ̀ tí wọ́n ń gba microfinance ní nàìjíríà tó ń san owó èlé kálukú ti tọrùn bọ́ kálukú ti tọrùn bọ́ ọlọ́run mọ́sà sọ akúrò ń bí aburú bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àlè jánu ń bẹ́ẹ̀ ọ̀làlá ilaha illallah ọlá muhammadu rasulullah ẹ má gbàgbé pé nínú jimá ẹ jẹ́ àṣà sàlájú kọ́kọ́ jantirẹ̀ rẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ àṣẹ gbogbo iṣẹ́ ẹjọ́ jimá kọ́lọ́ mọ́sà ṣe ní àtẹ́wọ́gbà ọlọ́run jẹ́ àṣọ pọ̀lọpọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين